the game is over bọ́lá tinubu ò rí bẹ́ẹ̀ o greed àti ego kò jẹ́ kí bọ́lá tinubu rí bẹ́ẹ̀ ìdí tí bọ́lá tinubu ṣe ń ground stand nìyẹn pé dandandandan ambition òun ni òun láti jẹ ipò ààrẹ orílẹ̀-èdè nàìjíríà ìyẹn ni pé eré fọn ọmọ ẹ̀ náà fọn a ní láti béèrè lọ́wọ́ Bọ́lá Tinubu pé tí afọbajẹ tó bá ti fi lè ní òun fẹ́ jẹ ọba ó ní láti ṣàlàyé fún gbogbo ìlú pé kí ni nǹkan tí ó ṣe ọba torí afọbajẹ ò kí ń jẹ ọba tí afọbajẹ tó bá ti fi lè lóun fẹ́ jọba ó ní láti ṣàlàyé fún gbogbo ìlú nǹkan tí ó ṣe ọba torí bọ́lá tinubu ló ta bàbá buhari fún wa ní two thousand and fifteen ẹ jẹ́ kí bọ́lá tinubu ṣàlàyé fún wa pé irú ọpọlọ wo ni ó wà ní orí bọ́lá tinubu nísìn tí ó fẹ́ fi ṣe ìjọba ní two thousand and twenty-three tí kò lè kó ọpọlọ yẹn sí orí bàbá buhari ní two pé kí wọ́n fi ṣe ìjọba tí nàìjíríà fi rí bó ṣe rí tí bọ́lá tinubu wá ní òun nìkan lẹni tí ó lè ṣe táwọn èèyàn kan wá ń sọ pé ọ̀dàlẹ̀ ni bàbá òṣìbàjò bàbá òṣìbàjò kì í ṣe arògbó vice president òṣìbàjò kì í ṣe arògbó wọ́n mọ ohun tó fẹ́ fúnra wọn ohun tí nàìjíríà dẹ̀ fẹ́ òun ni ẹni tí ó máa unify Nigeria ẹni tí ó máa lè drive economy Nigeria tí ó dẹ̀ máa stabilize Nigeria tí Nigeria fi máa ní ìlọsí iwájú kò kí ń ṣe pé erin ò kí ń fọn kí ọmọ ẹ̀ náà fọn no doubt Bọ́lá Tinubu ti ṣe dáadáa fún ara ẹ̀ ó dẹ̀ ti ṣe dáadáa fún àwọn èèyàn kan ṣùgbọ́n Bọ́lá Tinubu ṣe dáadáa ẹyọ kan fún Nàìjíríà ó dẹ̀ tún ṣe burúkú rẹpẹtẹ fún Nàìjíríà kí ni dáadáa tó ṣe àbí kí ni burúkú tó ṣe ó mú bàbá Buhari wá fún gbogbo Nàìjíríà ìyẹn ni nǹkan burúkú tó ṣe nǹkan dáadáa tí ó ṣe òun ni pé ó fi bàbá Ọ̀ṣínbàjò gba ní ẹgbẹ́ kí ọmọ Yorùbá náà lè ní ẹnu ní inú ìjọba Nàìjíríà gbogbo àwọn èèyàn tí Bọ́lá Tinubu gbẹ́kẹ̀lé pé òun ṣe dáadáa fún tí àwọn èèyàn fi ń pariwo pé ó mèkì àwọn èèyàn kan ẹ jẹ́ ká wo àwọn tó mèkì no doubt ó mèkì Gbàjàbíàmílà ó mèkì Ọbaṣá ó mèkì Arẹ́gbẹ́ṣọlá ó make Rájí Fáṣọlá ó make Ambode ó dẹ̀ tún destroy Ambode ó make Jídé Sanwó-Olú ó make àwọn èèyàn lóríṣiríṣi ó make ọba Elégùṣì ó make ọba Onírù èrò pọ̀ rẹpẹtẹ tí Bọ́lá Tinubu tó make ṣùgbọ́n tó bá yẹ pé àwọn yẹn ni Bọ́lá Tinubu gbẹ́kẹ̀lé pé wọ́n carry weight tó bá yẹ pé àwọn èèyàn ní bọ́lá tinubu gbẹ́kẹ̀lé pé wọ́n carry weight bọ́lá tinubu tí ò tí ì lè to inú apc tí kò rí apc tò number one arẹ́gbẹ́ṣọlá ìyẹn lòun ayẹ chairman nídìí ẹ jẹ́ ká wo fuad òkì ìyẹn pín apc sí mẹ́ta ó fún pdp lẹ́yọkan òun mú ẹyọkan ẹyọkan tó kù ó tún fi eégún lé àwọn yẹn káàkiri ṣé honourable Muiz Banireni tíyẹn ti move on tó ti lọ ń ṣe iṣẹ́ agbẹjọ́rò ẹ̀ àbí ṣé àwọn Ṣẹ́gun Onírù tí ó ti bìtírì àwọn yẹn tó yẹ páwọn yẹn dákẹ́ àmọ́ nǹkan tó wà ní inú wọn àbí ṣé Rájí Fáṣọlá tó mute ara ẹ̀ sí Àbújá tí ó sọ̀rọ̀ tí ó ṣe kankan ṣé àwọn yẹn ni Bọ́lá Tinubu gbẹ́kẹ̀lé ni àbí ṣé ọba Saheed Elégùṣì ni tó yẹ pé obìnrin nìyẹn ń bá sùn káàkiri àbí ṣé ká sọ ti ọba onírù ni tíyẹn kọ̀ wú kalẹ̀ tí ó lè yáyí ọba àbí àwọn wo ni Bọ́lá Tinubu gbẹ́kẹ̀lé pé wọ́n carry weight tí wọ́n lè dúró ti òun nínú ìjà tí ó fẹ́ jà yìí torí ohun tó wà ńlẹ̀ ń sìn kò kí ń ṣe marathon o hundred meters senior boys race ni n tó wà ńlẹ̀ kò kì í ṣe marathon hundred meters senior boys race ni so tí Bọ́lá Tinubu bá believe pé òun fit òun fit láti lè gbé Nàìjíríà lọ sí ibi tí ó ga ó ní láti lọ buckle up ó ní láti lọ buckle up because ọ̀rọ̀ Nàìjíríà ò kì í ṣe marathon sprinter ni a máa need Usain Bolt láti ní front fún wa a máa ní Usain Bolt láti lè front fún wa so kí Bọ́lá Tinubu má da ìlú rú kí Bọ́lá Tinubu kí ó má da ìlú rú dáadáa tó lè ṣe fún wa gẹ́gẹ́ bí ọmọ Yorùbá tí Yorùbá ò fi ní gbàgbé ẹ̀ òun ni pé kí ó pack down kó fún wa ní ẹni tí ó bá mọ̀ pé Nàìjíríà tí ó lè unify Nàìjíríà tí ó lè move Nàìjíríà lọ sí iwájú. Si tí gbogbo ọmọ Yorùbá tí wọ́n dẹ̀ máa tẹ̀lé gẹ́gẹ́ bí ìyẹn ni ó fi lè accomplish mission ẹ̀ tí ó fẹ́ kí àwọn èèyàn máa dé fìlà ẹ̀ gẹ́gẹ́ bí wọ́n ṣe ń dé fìlà bàbá Awólọ́wọ̀ ṣùgbọ́n àwọn bàbá Awólọ́wọ̀ ṣe dáadáa tó yẹ pé ayé ò lè gbàgbé wọn tó tí Bọ́lá Tinubu bá fẹ́ ṣe dáadáa tó fẹ́ kí àwọn èèyàn máa dé fìlà ẹ̀ gẹ́gẹ́ bí wọ́n ṣe dé fìlà bàbá Awólọ́wọ̀ ní kí Bọ́lá Tinubu kọ́kọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú dáadáa yẹn ní ìsìn kí ó fún wa ní ẹni tí ó believe pé Nàìjíríà àbí àwọn ọmọ Yorùbá wọ́n máa tẹ̀lé tí wọ́n dẹ̀ máa dìbò fún òun ni gbogbo aráyé ni wọ́n fi máa dé fìlà ní ojú ẹ̀mí ẹ̀ ṣùgbọ́n tó bá kú tí kò mú kinní yìí tí ó bá kú tí ọlọ́jọ́ bá dé tí kò mú kínní ìjẹ àwọn èèyàn ní dé ẹ o àwọn èèyàn wọn ò ní dé ẹ tí Bọ́lá Tinubu bá fi lè kú tí ò mú kínní ìjẹ kò sí ẹni tó máa dé ẹ mọ́ o kò sí anybody tí ó máa dé ẹ torí tí ó bá pín ìlú sí méjì àbí tí ìlú bá pín sí méjì àmín máa bọ́ lọ o àdẹ̀mọ ẹni tí ó máa bá ogun lọ kí Bọ́lá Tinubu jọ kó jọ kó wo ti gbogbo àwọn ọmọ Yorùbá kó wo ti gbogbo àwọn ọmọ Nàìjíríà kí ó fa èèyàn kan sílẹ̀ kó fa èèyàn kan sílẹ̀ tí àwọn ọmọ Nàìjíríà lè support torí àwọn èèyàn wà ní oríṣiríṣi kò ń ṣe Professor Ọ̀ṣínbàjò nìkan ló wà ń bẹ̀ àwọn èèyàn wà lóríṣiríṣi tó yẹ pé tí Bọ́lá Tinubu bá tú owó ètè lé ní orí àwọn èèyàn á tẹ̀lé o á dẹ̀ lè gbé oyè yẹn á gbé lọ sí ọ̀run gbogbo ayé in fact ní Nàìjíríà kò sọmọ Yorùbá tí ó máa gbàgbé Bọ́lá Tinubu. my pipo na di video na una new watch finish so una see wetin happen for inside the video alright my people i would like to end the video for you. and if una never subscribe you can subscribe so that una don't go miss any latest gist wey i dey upload a bye bye till i come on our next time bye guys guys my next video bye guys